àwọn tí wọn padà gbójú ẹ̀ tí wọ́n wọlé ilé yẹn wọn ò mọ̀ pé ń jọ ní ìlàbáyà náà tóbi tí ó ṣe déédéé mú kàrá àdúgbò mú kàrá lọ. déédéé tó kó ń bẹ̀ lánàá ọlọ́run ti dábọ̀ padà sínú ilé àwọn ọmọ. inú àwọn ilé tí wọ́n fún àṣàkólé kẹ́ tó jẹ́ ní olóyè nínú ìlú ẹni tó náà jọba ló fún bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde ńgbà tó jẹ́ ọ̀rọ̀ mọ́sálásí ọ̀rọ̀ adití làkúnmí kan kú síbẹ̀ ó wá kónú ilé àbá àgbà táwọn ka àlífà àbẹ̀kún kó tó kà náà yìí. ó ní mọ́tò màmá mọ́sálásí ní sinmi ọba pé àkúnmí kan ti kú síbi àṣìbẹ́ tó ní. àlífà àbá àgbà tàlẹ́ wá ń tọ̀ kí ni wọ́n fẹ́ ká ṣe pẹ̀lú ẹ̀ ó ní sẹ́kù àlàfà ní ìlú gbogbo tó bá kú ìwọ náà lọ́wọ́ kí mo sùn wọn la. ọ̀rọ̀ wá dùn àlífà àbá àgbà nígbà tó sì jẹ́ àná àti tòní kò sí yàtọ̀ mẹ́rin ó ní bẹ́ẹ̀ ni bàbá òun lọ gbà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni àmọ́ ń bẹ́nu ṣẹlẹ̀ ìsìlámù pé ogun tẹ́ sọ yìí a gbọ́dọ̀ sí lẹ́yìn àwọn ẹbí òkú làwọn retí yín kẹ́lé. àríwá ta ẹnìkan gbọ́dọ̀ pé ṣé ń tẹ́ fi ránṣẹ́ sílé yìí ò tóbi ó ní bó omi ti fẹ́ tún bá ní kẹ̀lú mẹ́ta á kọ́ bàbá mi sí lè máa ń kí bàbá yìí. bó omi ti fẹ́ tún bá bàbá mi pé àrùbá díwọ̀ àdìlámù wọn fẹ́ tí a bá ní ìkábá àti lọ́gbọ̀ọ́ ọgbà orí nínú ìjòkólẹ̀ pé ọ̀dà fún ẹ̀kẹ́yìn ọ̀nà débi pé òní lè sọ pé mọ́nà nínú. èyí tẹ̀mí ní kíso àrà ti ṣe àti gbogbo tí ń àṣọ̀rọ̀ ń yá ní tí wọ́n sọ ní pé wà lọ. ọ̀bẹ́ nìkan wọn ìgbà tí ìjọ bẹ́ẹ̀. ẹ kí olú ọ̀gá wa sọ̀rọ̀ fún ọ. ẹ kí ni kí ni wọn bọ̀ bọ̀ ọ̀rọ̀ ààrùn ọ̀rọ̀ fún bọ̀ bọ̀ ààrùn lọ́wọ́ ọ̀rọ̀. àwọn bàbá tí òun náà sọ pé bàbá rẹ̀ kíkọ́ àṣọrọ̀ wọ́n ti wọ́n káàkiri democracy ṣé wọ́n lè tó lọ́dọ̀ wọn. àwọn habis ia. àwọn alùsọ ní àhàdùsíyà kí ló ń pè é wáyà ni sọ fún ọ pé kí wọ́n tó lè gbọ̀rọ̀ lẹ́nu èèyàn pé àádọ́ bẹ́ẹ̀ ń gbà wọn àkéré ó ní nǹkan mana ún àkọ́kọ́ ní nǹkan márùn-ún ṣé ló gba ìwáyà wà ló lè gba ìwáyà yóò mọ gbọ́ kò gbọ́dọ̀ wí fún ìyàn tó kéré ọ̀rọ̀ ni yóò kàn. àwọn tí bàbá rẹ̀ kí bùrọ̀ àṣírọ́ fún tàbí ọkọ mẹ́kẹ́s àwọn ni wọ́n kọ́ àwa sísí àwọn ìyàtọ̀ tí wọ́n pè sọ́nà mẹ́rin tó bá ti gé òpó tẹ́ bá gbé wọn ní ọ̀rọ̀ lára fún àwọn. bàbá rẹ̀ kí bùrọ̀ àṣírọ́ fún tàbí ń sọ̀rọ̀ wọn ní ìṣẹ́jú àwọn àfúrà wọn níta bá wo ànábì wa Muhammad ṣoṣo wọn ní dáwà ànábì Ibrahim wọn ní fàyín náà wọn nàbí àmì rasulu rabbil alamin lil alamin kullihim min insihim wa jinnihim خاتم الأنبياء وسيد الأولياء العرب الأمي فلم يكرى ولا أجر قلم النعمة المسداة والرحمة المهداة دعوة إبراهيم إشارة الكليم موسى وعيسى بل وكل الأنبياء والرسل أنتم مسكون أرشلون دعوة النبي إبراهيم karama baba wa ta fi wọn dùkú àgbà baba rẹ fún ìgbàsíwá fún kalẹ̀ wá wà fún ìgbàsára àti wọn. agbọ́dọ̀ àwọn tọrọ ṣojú wọn tọrọ sí yìí wọ́n ní ọlọ́run ní haram ní àfa ìdásàdà àti ti tọrọ wọ́n ní wọ́n fọ́ kára ní ìwọ́n arántí ọ̀rọ̀ níbi Ibrahim ọwọ́ ní wọ́n bàdé wọ̀ wá fi ìmọ̀ sún lẹ̀ mí yẹtùlú àléhìn àyàtì wọ́n yìí zẹ̀ kí ìhìn tasọ́fù ni wọ́n yìí wọ́n lému fún mi kìtà bá wà hìkìmẹ́ta ó ti fi mẹ́ta sí i. ọ̀rọ̀ bàdé wọ̀ wá fi ìmọ̀ sún lẹ̀ mí ni ọmọ yatlu alaihim ayatik rabbama ikumbuka alikuwa makola uso wa walimu wayuzakihim wayuzakihim ويعلمهم بعض الحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. அனுபவிப்போம் திருவள்ளி அனுபவிப்போம் அந்த வித்தியாசத்தை நல்லா தெரிஞ்சு கூட்டம் என்னதான் போக காரணம் என்னுடைய அதே மனசு போறாங்க ஏ வித்தியம் மேலே ஏதாக்கும் ஒருவர் காபா ரூபாய் gidan da kan gidan wurin ya ci wa ne ma ya ci in ta yi wa ba da kuma da ruwa ba wani zakihu ko fonto ne mai mamman àmọ́ ọba àlọ́dọ̀ fún mi náà bàrà bàbá yẹn jíṣẹ́ o kò sí bàbá àti wọ́n lè jíṣẹ́ tó yóò ṣẹ́kù kàdánù rẹ̀ sí lọ́wọ́ ti sọ fún àlọ́kùn pé lásìkò àlẹ́ yìí ní mo sọ ẹ̀ jẹ̀ ní tí ẹ̀ pàrà pẹ̀lú wọn lẹ̀ akọ́kọ̀ kára mọ̀ wọn bẹ̀rẹ̀ wọn níbi tó ga bí ànábì ti ń jẹ́ dáwà bàbá àgbà nábì Ibrahim bàbá wa ní kíbla sọláàbù Sheikh Abdallah wọ́n ń jẹ́ dáwà fún ẹ̀dá sọ̀ràtì àkọ́kọ́ dáwà rẹ̀ kejì tí kò sọ mẹ́kì kalẹ̀ níbi tẹ́lẹ̀ wà fún ààrẹ yìí pé kí ni kàá na bàbá Sheikh Abdallah sọ̀ràtì wọ́n fẹ́ wọnú ilé wọn àkọ́kọ́ tí nǹkan kan gbóhùn lẹ́yìn wọ́n á ní nítorí létí wọn pinnu ọkọ̀ ọlọ́run bàbá yẹn tó ń mẹ́rin tàrà mọ̀ ni pé bí kí wọ́n ti yí àwọn ọmọ yìí kò sí tí àwọn bẹ̀rẹ̀ ní bàbá yẹn kíláàsì tó bọ́ọ̀lù rárá wọn rí tí wọ́n bá ti wọ kíláàsì àwọn rí bẹ̀rẹ̀ dákẹ́ mọ́ sáré gòkè òun ti bá tiẹ̀ lọ tẹ́lẹ̀ tó bá ti wá rí ègún ní location of dollars ọ̀la títí dé wọ́n padà wá ó mọ̀ pé tó wọ́n fi ṣàfọ́ àwọn ẹni tó ti dáhùn àwọn ìdájọ́ ń bẹ lọ́rùn bẹ́ẹ̀ ń ṣe ọmọ kọ́ níta bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀ níyé àwọn bá jẹ́ bá ti ní ọgbà nínú tasawuf nínú sírọ̀ nínú àkàlákì nínú nàbàwíyàtù má dàrú pẹ̀lú máṣínì ìyá òkò ní dúró lọ́dọ̀ rẹ̀ o. ọ́nítà bá ti gbọ́ pé bàbá yẹn dé kíláàsì wájú òkú síwájú wọn ọ̀run tó dáhùn wọlé wọn láwọn ẹ̀dá wọn kọ́kọ́ wọ kíláàsì wọn wí kẹ̀kẹ́ jẹ́jẹ́jẹ́ wọn sọ̀rọ̀ pé ó gbẹ nígbà gbà kí ó lọ́nà ọkọ̀ mọ́ gbàgbọ́ wọn. wọn bàrá náà ní ìjákulẹ̀ e ti mọ̀. wọ́n gbọ́dọ̀ máa fún wọn kan wọ́n ní nǹkan béèrè béèrè lọ́wọ́ wọn ní ilé tí wọ́n bẹ ń kíláàsì tí ń fi ju báńkì káàdì. ọ̀rọ̀ tó wọ́n pé ẹ̀rí wo ló tó wákàtí òkúlẹ̀ ká mọ̀ ṣàṣàlátùsà wọ́n ní bíbí àní ọ̀nà balùwà sọ̀láàtù ìlú èwo ó gbogbo sọ̀láàtù tó bá ti yàtọ̀ sí sọ̀láàtù Ibrahimiyya kí lọ rí قولوا لا لا لنا سوفا إن الله وملائكته يصلون على النبي lóge wá ni àbẹ̀wò ayé àwọn ní ni wọ́n pè lọ́dọ̀ ní òṣùlù fíkì ní àdémọ́tìláàtì olóhùn ọ̀mà àbáníwàmá yà kí wọ́n á ilẹ̀ láàárín mú òun lè mọ́ mọ́tìláàkù ni wọ́n pè tó bá jẹ́sọ̀ láti Ibrahim yẹn lè tẹnu olúwa ni nínú ayà yẹn ọ̀dà òun lọ́wọ́ wọn kútọ̀ bàbá ní àkọ́kọ́ òun gbé láti yẹn padà sínú Kùránì gbogbo tí ń jẹ́ láti ń bẹ̀ bóòlù ti mọ sọ̀rọ̀ láti tọ́lọ́ òun sọ èyí tí ó gbà yẹn àkọ́kọ́ ní gbé láti ọwọ́ nínú Kùránì ìwọ́n rò pé tí ọba ti jẹ́ àrùn lọ́jà sọ̀rọ̀ láti ànábì ó dùn ẹ̀rọ wọn nígbà míì tíra ọlọ́run alùsọ̀láàtù nǹkan gbà lórí ń bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì táwọn kìrìtẹ́nì ti ń sinmi òun pèsè ọ̀rọ̀ wájú rẹ̀ ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات kí ló dé tó kúrò mọ̀sáájú wa tí mùsùlùmí nù àwọn kan ti gbà pé wọn kótó kan mùsùlùmí nù. ó ní sọ̀nàwátì tó wà ń bẹ̀ ń ṣọ́ọ̀ṣì táwọn kìrìsìtẹ́nì ti ń ṣe lọ́rùn ẹ padà sínú ìtàn sínú ìpìlẹ̀ bẹ́ẹ̀ ti bá a nìyí. wọ́n gbàgbọ́ sọ pé àkọ́kọ́ nù. tàbí pé òun wá ọ̀dà ní Muhammad ni. títí wọ̀ sí bẹ́ẹ̀ ni kò kí òun ṣáájú rẹ̀ orí bẹ́ẹ̀ ni èyí ṣe kọ́ ní yáṣọ àìbù àṣọlá àtúkà tààmùrúkà ánìlẹ̀ túrúkà máa yà gbúdù àbáàrù a àwọn ẹ̀fọ́ àlẹ́ fi àmúwálì náà máa ń lẹ̀ṣẹ̀ àwò kílẹ̀ tó fi sọ̀rọ̀ àtúntì sọ́dọ̀ ṣùáìbù nǹkan níbẹ̀ ń dínú nígbà sọ̀rọ̀ tún bẹ̀ wò. ọba ní kí bàṣẹ́ láti wọ́n yẹn fún ìgbà sọ̀rọ̀ tún di méjì tí kìí ṣe òun ní. wọ́n gbé sọ̀rọ̀ tún wájú mi àdúrà lásán ní sọ ṣàdúrà fún ọgọ́rọ̀ ọmọ bàkẹ́rẹ̀ ní wọ́n jẹ́ ni. أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم شنو يكتب لي سلام وصل عليهم إن صلاتك سكن لهم شكوى كل يوم بكاني وجاي وكان يسوم بأنكم يجاورا àwọn àdúrà ìsìláàmù gbogbo mẹ́ta èyí fi náà ní gbogbo nǹkan náà ní ìmọ̀ àwọn ti mú ẹ níta àti gba níta àti wò ó àti kọ àdísì àti kọ kíníkì àti wọ́n lọ́yà wọ́n sì fún wọn ìkéwù. alábàbá kẹlẹ̀ kẹrin ó rí kí ẹni tí ó gbé sọ̀lá tù wá ìrún pa ní sọ bẹ́ẹ̀ sọ̀lá tù àwa ń jọ mí ìmẹ́rẹ̀ kẹrà ó ní bí sọ̀lá àtìkà wọ̀lá tó ha fìtìfì ha wọ̀lá tẹ̀tì á bí kẹ̀rá àti kàní sọ. wọ́n ti mẹ́rin tí bàbá fún wọn wọ́n fún wọn mẹ́rin jọ bàbá rẹ̀ kí bí aṣọ wọn kò ní jòkó rẹ̀ wọ́n ní kí wọ́n dá mẹ́rin. ọlọ́ni wọn parí ẹ̀ ń pé kí ló fà á táwọn èèyàn kì í bẹ sàárè àwọn àlejò ọlọ́run báwọn sára fún ní bídíà ní kọ̀ọ̀kan an gaba da tuga shi rafi ne in su ne ta ga biya sọ́dọ̀tún tó wá ní àlè lọ kọ́bọ̀dé ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ a ààrẹ yìí fi orí ní orí wàmẹ́lẹ́ yùnẹ́rù fi súra tí yùnẹ́rù fi súra tí ó kọ̀ an gaba ní àdéhùn ọlọ́run pẹ̀lú àlẹ́jì ni pé gbogbo àwọn àrùn bẹ́ǹtì òrí tíṣù ní débi táwà ó pẹ̀lú tó bá ti wáyé ẹni sọ pé kò sí kẹkẹ tó yàtọ̀ lára lẹ́bi tí ò sí lára wa ó wà bá ṣe ohun tèmi fìlà ọ̀nì fi kọ́ni bí yẹn rich ọlọ́run kùránì sí ní innama yuridu Allahu liyudhhiba ankum ar-rijsa ahla al-bayt wa yutahhirakum tathira ló fà tí sálábí òkun lílọ pé tábàdé àlẹ́bẹ̀ lọ ṣàdúrà ní jésù ń bẹ lára rẹ̀ kí ní jésù ti gbọ́dọ̀ débi tábàdé àlẹ́bẹ̀ ṣe máa rọ̀ ẹ̀dá tó ń bẹ lọ́wọ́ tó ń bẹ lọ́wọ́